سورة الفجر بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. mo fi àfẹ̀júmọ́ búra àti òru mẹ́wàá kan àti nǹkan oní méjì méjì àti nǹkan ẹyọ̀kan ṣoṣo àti òru nígbà tí ó bá pẹ̀yìn dà هل في ذلك قسم لذي حجر ǹjẹ́ ìbúra kò sí nínú èyí fún onílàákàyè. ألم تر كيف فعل ربك بعاد ǹjẹ́ ìwọ kò rí bí olúwa rẹ ti ṣe pẹ̀lú àwọn ará áádì. إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. àwọn ìran ìrọmọ àwọn olópò gígùn gbọ̀nàgbọ̀nà àwọn tí a kò dá irúfẹ́ wọn sínú ìlú. وثمود الَّذِينَ جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد àti àwọn ìran Thamudu tí wọ́n máa ń dá àpáta lu tí wọ́n sì máa ń fi gbẹ́ ilé tí wọ́n ń gbé ní àdúgbò wadi alhijir tàbí alkira àti fìrìhánà eléèkàn tí ó fi ń pa àwọn ènìyàn àwọn ẹni tí ó ṣe àṣejù nínú ìlú. فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب tí wọ́n sì ṣe ìbàjẹ́ púpọ̀ sínú rẹ̀ nítorí náà olúwa rẹ̀ sì dà wọn lórí oríṣiríṣi ìyà. إن ربك لبالمرصاد. dájúdájú olúwa rẹ ni olùlúgọ̀dì wọn. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن ṣùgbọ́n ènìyàn nígbà tí olúwa rẹ̀ bá ń dán wò tí ó pọ́n lé tí ó ṣe ìdẹ̀ra fún un nígbà náà a máa sọ wípé olúwa mi ti pọ́n mi lé. wàá máa. إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن ṣùgbọ́n nígbà tí ó bá dán wò tí ó bá dé àsìkí rẹ̀ kù nígbà náà a máa sọ wípé olúwa mi tẹ́ mi. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين. rárá o kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ni ẹ kì í ṣe ẹ̀tọ́ fún ọmọ òrukàn ẹ kì í gbara yín níyànjú láti fún tálákà ní oúnjẹ. وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما ẹ sì máa ń jẹ àwọn ogún ní ìjẹkújẹ àti pé ẹ nífẹ̀ẹ́ sí owó púpọ̀ jù كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا rárá o nígbà tí a bá mi ilẹ̀ ní ti mímì àti pé olúwa rẹ yóò dé àwọn mọ̀lẹ́kà yóò sì tò ní títò. وجيء يومئذ بجهنم جهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى a ó mú iná jahannama wá ní ọjọ́ náà ní ọjọ́ náà ènìyàn yóò rántí oore wo ni ìrántí yóò ṣe fún un. يقول يا ليتني قدمت لحياتي. yóò sọ pé yéè ó mà ṣe lára mi tí n kò ti iṣẹ́ rere síwájú fún ẹ̀mí mi. فيومئذ لا يعذب عذابه أحد ní ọjọ́ náà ọjọ́ ìgbéǹde ẹnìkan kò ní lè fi ìyà jẹ kẹfìrí bí irú ìyà tí ọlọ́run yóò fi jẹ ẹnìkan kò sì ní lè fi ẹ̀wọ̀n sí kẹfìrí lọ́rùn bí irú èyí tí ọlọ́run yóò fi sí i lọ́rùn. wala yuthiqu wathaqahu ahad. ní ọjọ́ náà ọjọ́ ìgbéǹde ẹnìkan kò ní lè fi ìyà jẹ kẹfìrí bí irú ìyà tí ọlọ́run yóò fi jẹ ẹnìkan kò sì ní lè fi ẹ̀wọ̀n sí kẹfìrí lọ́rùn bí irú èyí tí ọlọ́run yóò fi sí i lọ́rùn. يا أيتها النفس المطمئنة. ìrẹ́ mi ò ní fàyàbalẹ̀ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي padà tọ̀ olúwa rẹ lọ ní ẹni tí ó yọ́nú sí ẹ̀san olúwa ní ẹni tí a yọ́nú sí lọ́dọ̀ olúwa rẹ̀ nítorí náà kí o wọlé sí àárín àwọn ẹrúsìn mi kí o sì wọnú ọgbà ìdẹ̀ra mi.